ما شغل ah, ah. ẹ̀gbọ́n mi níbo ni a ti ń bọ̀. tí n ti ń bọ̀ ọgbọ́n béèrè n tàjú lébọ̀ ni. Ah, ẹ wá dúró tá a bá bi ni tá a sì mọ̀ èyí mọ̀ ló béèrè bá. àjùlé ọ̀run lẹ ti wá ń bọ̀ ní àbájúlé ayé. ẹ wọ lọ tàjùlé ọ̀run bọ̀ òrìdí orí pé aṣọ fún mọ ní ti wọn kàn kí hàn torí béèrè àpòrà tó ń béèrè lọ́wọ́ mi ni mo má da lọ́wọ́ mo mú gi lọ́wọ́ ọ̀hún àtọ́ béèrè pé bò ní ti ń bọ̀ wá ah, ẹ dákun mo má da lọ́wọ́ mo mú gi lọ́wọ́ nítorí wọn ń béèrè béèrè yà pé bò ní ti ń bọ̀. ara ń tẹ́ máa ṣe tí máa bí yàn nù náà ṣé ẹ mọ̀ pé kó wá aṣọ funfun náà lẹ̀ dàbò rí tẹ́ bẹ̀rẹ̀ sí kó káàkiri àmọ̀ pé ẹ ti dewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́ ẹ ti dàgùtàn jẹmọ̀jẹmọ̀ aláàmù ti jẹlẹ́bí ògiri láti mọ̀ pé láàfin máa kiri ṣé wàá rí kí tẹ́ ẹ mú lọ́yìn náà ní ìṣètò òun pẹ̀ka bẹ́ẹ̀nu yín ṣe pẹ̀ka nísìn tó ojú lọ fọ́ nísìn ni tó fi jẹ́ pé ẹ̀ máa là mọ́ mọ́ mọ́ pé àjùlé ọ̀kánjú alẹ́ ti ń bọ̀ torí inú oko mi lẹ ti ń bọ̀ àlà mi lẹ sì ń tọ̀ bọ̀ yìí. bẹ́ẹ̀ ni oko inú mi oko ẹ̀ oko ẹ̀ lọ́la ló gbà bẹ́ẹ̀ oko ẹ̀ àbúkọ wa oko yín. torí kan o ti ń da o ti ń da o ti ń darapọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin kínní kínní mi ni àti kínní kínní wa ni o sọ́ba pé kínní wa ni eléyìí kèje kínní kínní mi ni o o ti ń pàpè mọ́ra tó o ti máa sọ̀tàn ẹ̀yà lójú ọmọ ẹni sí o jẹ́ pé gbogbo ọ̀yọ́ dàbí gbẹ̀fẹ́ bu ẹ̀kún sí ẹ̀ tún ti mú kinní yín sí ẹ̀ ti mú lọ́nà ṣé ẹ̀ mà lámọ́ ni síbí bàbá wa pín ogún fún kálukú gbà tí ẹ̀ kú ẹgbẹ̀tọ́ ti yín. àlà tá ń pọn àlà fún mò ń ta lọ́gbọ̀n àlà fún. ní báyìí ẹ ti sọra yín di Ṣàngó òòṣà àjàmọ́ má là ẹ̀ mà lámọ́. n bèrè lọ́wọ́ ẹni ta tó pín àlà fún ẹ ta ló tó tọ́ fàlà. bàbá tó bí èmi ni. Hmm. bàbá tó dúà òun lọ́fà làyàn ọwọ́ àlọ́bẹ̀ ọlọ́tàn tàn béèrè. ojú ọ̀wà kan mi ẹni ojú bá ń kan ní ọmọ àlọ́. ọlọ ìta ni ọlọ ọgbọdọ lọ torí tàn tí ọtọ ọmọ ah, ẹdẹkùn ṣé àbúrò ni má pètè fẹ́ gbọ́n ni abẹ́gbọ́n ni ó pètè fẹ́ àbúrò torí àwọn ọ̀tàn tó ń pa nísìn ìtàn tí òkú yà jẹ́ ọ ni wo gàrẹ́gàrẹ́ ẹ̀ ń pọ̀ ó ń kun mí gàrẹ́gàrẹ́ ẹdẹkùn kiri sí ọ ni ah, wọ́n pé èmi ń bọ̀ láti inú oko ẹ ṣé ọ̀fẹ́ yà létí lápá ọ̀fẹ́ gbọ́rọ̀ mo lè bàtì ẹ jẹ́ èmo ah mo lè ba tiẹ̀ jẹ́ èmi ẹ̀ṣẹ̀ ṣe máa bá yẹn jẹ́ nkankan ní gbangba ní gbangba ní fẹ́ntẹ̀tẹ̀ ní ti bọ ọjà lọ́dún àpọ̀ ti ń ṣe kókó lè máa gbọ́ o ọmọ fàgbé ń gbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ nísìnyí omiri jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́ bí ẹni rí ẹ lọ wá kọ́ wá gbọ́ dada kíta oṣooju ẹ sórí àwọn ọ̀tẹ̀ kíta ti bá bẹ́ẹ̀ pa. ẹ ṣe sùúrù wọ́n ti pé wọ́n fọ́ detí ọ̀fọ́ detí torí wọ́n nù yín lọ́rọ̀ díẹ̀ ọ̀rọ̀ ló ń jẹ yín mọ́kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ wó omi mu tẹ́lẹ̀ ni torí bẹ́ẹ̀ ṣe ń lepọ̀n lepọ̀n omi ló yẹ ẹ mu torí ńgbà tá a wì ní ìsìn ẹ mẹ́nu mo ní ìgbà mo sọ pé gé ọwọ́ yín pẹ̀kẹ́ ẹnu yín náà pẹ̀ka torí tàn bú lẹ mọ́ ń pa ẹ dúró náà ta lẹ ń lé fún kọ̀ọ̀kan ọmọ náà oògùn bútẹ́lẹ̀ nílọ̀ náà ní ìsìn náà kí wàá ní tọ́ dà fún yín gbogbo nǹkan tẹ́ ẹ jogún náà kò sí ìtọ́ba yín dalẹ́ ń ẹ tún wá ń kojú bu àlá ní ìsìn lẹ̀ ẹ̀dá àlàmọ̀ àkọmọdá kéèyàn wá láti dìran olóṣì o àwọn tá ló bí yín ná tá àmọ̀tán yín ni bàbá tọ́jọ́ dà wá pọ̀ gan mo kábàámọ̀ pẹ́yìn jẹ́bi ibi ládàáda nìyí. talọ́sà kọ́ọ̀lẹ̀ fún. talọ́sà kọ́ọ̀lẹ̀ fún. ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ẹ bọ̀rọ̀ yín náà sọ̀rọ̀. èmi ni kẹ́mi ọ̀bọ̀dà mi dàtọ̀ tó bá bí ọ̀dà tó bá bí ọ̀dà wo tó lọ lóko mo bèrè tán lọ́rẹ̀ gbogbo tí ẹ máa fi ṣe ẹ̀ fi ṣe ọ gbọ́ bí kankan bá ta bàbá mi mo fi ta bàbá adékun tó lára mu ebi ní ẹ wo bí kankan bá ṣe bàbá mi mo fi ṣe bàbá adékun mi mo fi ṣe tó bá wà kọ̀ tó bá kọ̀ lókì tá a tọ́ba rí pé mo lélelelelele agbára mi ìtún ọbẹ̀yìn ibẹ̀ lọ́wọ́ tí wọ́n fi yà jẹ́ wọ́n palapa yé. ẹ máa gbọ́ nígbà agbára yín ọ̀ka mọ́ ẹnì ẹ ti fẹ́ para yín lórí pàtí fún yín lẹ́sìn. a ní ìrántẹ́ ti wọ́ ọ̀dà kò dáa kéèyàn mọ̀ wá nídìí ọ̀la. ta lẹ lè sọ pé ẹ fi èdè tẹ́ ń sọ ìjọ ẹ̀yin elédèkéde wọ́n kó yà yín lẹ́rú wa ni wọ́n sì fún yà yín wọ́n fi bá lọ́ba bíbí kúbi dáa lẹ̀ tá a bá mọ̀ pé ń tẹ́ yà ní ẹ̀yìn tó yẹ wọn ó ti rọpa. ọwọ́ àti mọ ní tí mo jọ àbí. èmi ò mọ ń tẹ́ ẹ jọ. mo jà wọn ọ̀dà omi àbí. ìdà omi tẹ́ bá tiẹ̀ tún wáá jọ omi sí ọ̀wà àdá. ayé ẹ ti ta. ayé ta lọ́tọ̀. pẹ̀lú tẹ̀tọ̀ wa mọ̀ ni eh. tẹ̀tọ̀ mọ̀ ni ó kó yà jẹ́ ọ. sọma pé fẹ́ẹ́ bí náà tẹ́lẹ̀ eh. tẹ̀tọ̀ mọ̀ ni ó kó yà jẹ́ tí mo gbọ́ tí mo tí èyí ṣe pé mò ń wò pé ọmọdé tó bẹ̀rẹ̀ tí ń wo kíní àgbà ni ọmọlẹ́yìn ní síbẹ̀. ó ti ṣe ó ti ṣe sọmọ pé èrè alájẹjù náà èmi lálájẹjù èmi lálájẹjù èmi lálájẹjù. ẹ sáà wẹ́n tí ó pọ̀ ọ̀fọ̀ ọba mi wẹ́n tí ó yẹ ṣé ti pọ̀ ọ̀rọ̀ lápá ni. ẹ ẹgbẹ́ àpagbo ni. ó tún gbá mi láyà ó tún gbá mi pẹ́ èmi ló jẹ kújẹ. èmi ló jẹ kújẹ ìrankíran ìran ẹrú jẹ́ kí n sọ fún ọ ìyá tó bí èmi ò lè mọ̀ gbọ́tàn torí tàn bulẹ̀ mọ́ sọ tẹ́lanu bí ajá mi lọ́pa ìdílé ọlá lèmi ti wá ọmọ ọba nìyá tèmi mo sì tún wá fẹ́ jagunjagun ìsọbi tí wọ́n ti wá ta ìyá rẹ̀ ó ti dá ìyá rẹ̀ kó lè mọ o. ẹ máa lọ máa lọ kí n máa wẹ̀yìn. ọba lọ kí ni ó ṣẹlẹ̀. àní ọ máa lọ. kèsì nǹkan tó ṣe. kèsì nǹkan lẹ́yìn yẹn ni ó ṣẹlẹ̀ lẹ́yìn yẹn. máa lọ. kèsì kankan kèsì kan tadi rẹ ni. tó ti rí bàbá ẹbí tí ń ṣe tó ọmọ ẹ̀ mọ ẹnu. ọmọ abẹ mi. ìlà bẹ̀rẹ̀ sí ìlà bẹ̀rẹ̀ sí. ìwà náà jẹ́ pé sìkìdì lè lọ pa ó. mo rò pé orogún ẹ̀bọra. iná sọ kìkú láyé. wèrèwó ojú ẹsẹ̀ mo fi tó sì máa tibẹ̀ jẹ́ra rí. ojú ẹsẹ̀ mo ti fi yóò ojú ẹsẹ̀ mo ti fi yóò ibi tó ti bẹ̀rẹ̀ sí jẹ́ra rí. orogún ẹ̀bọra. ebi ẹ̀kẹ́ wo wo rẹ̀ wo wọ́n kẹsẹ̀ nínú àpẹẹrẹ ni o mọ sọ bẹ́ẹ̀ fún o mọ sọ bẹ́ẹ̀ ah. ayé o ayé o ẹ tẹ́wọ́ gbà ayé ẹ tẹ́wọ́ gbà wọ́n fẹ́ ṣòro bí agbọ́n. rẹ ah, wò ègbé nǹkan bẹ lára mi ni èmi ní sọ fún pé ọmọ àtọ̀húnrìn wa pé èmi jọ ìdáwọ́ mi yọ ẹjọ́ lọ yà ní fi jẹ yẹn. tẹ wá sọ pé lóòótọ́ logun olówó máa ń ṣòro pin wọn ò pinlé wọn ò pinlẹ̀ ogun tálákà ní ojú méjì lọ lóòótọ́. bàbá mi pin ilé sọ pé kò pin dà kọ́lọ́hún ọ̀dẹ̀lẹ̀ fẹ́ ní rí. ṣé wọn bá sáré tí bàbá tèmi wá fún mi sáà sọ pé àwọn ẹ̀gbọ́n mi fẹ́ jẹ mí mógún ni àbí kí láì nítẹ̀lọ́rùn wọn gbogbo wọn wọn gbàǹtọ́ dáa èyí tó jẹ́ pé ń gbà bàbá mi pin iyè mi ń ṣe bákanbàkan ìpẹ́rù kí ni bàbá mi pín ṣùgbọ́n òun ò jẹ́ bú bàbá mi mo sì gba tó fún mi mo jókòó tì ó wá ń dirun dìgbà mọ́ mi lọ́wọ́ ni mo fi ń bo ẹnu ara mi mo fi ń bo aya àtọmọ́ àwọn tán wá gbógun ńlá táwọn lọ́wọ́ á yẹ kí wọ́n tún máa bá mi dù ú wọ́n tún wá láwọn ọgbà tọwọ́ mi. ẹ̀dùnà ṣé ń lé apò àlejò ilé bàbá rẹ̀. mo ti lè rí orí ní ọmọ mòye jẹ́ ìní gbà náà ni ìsìn ní gbà ẹ̀tọ́ tèmi ni tẹ́ bá wá gbà lọ́wọ́ mi kí ni yín mọ bọ́ màá taya kí lèmi náà mọ rí mú lọ ẹnu. sáì wá síbi kan náà mọ́ ni ogún àmọ̀mọ́ làyàn lóògùn o gbogbo wọn sì wá pajúdà sí mi bàbá mi mọ̀ sùn lọ́rùn mo mọ̀ pé wọ́n ń rí wa àwa láàrí ọ ìwọ ló lè gbèjà mi má jẹ́ ń dàjẹ́ mógùn òkú ọlọ́mọ wọn ní èsùn. ọ̀kanjú ah, ah. a ṣe wí ni a ṣe sọ. ẹ ǹlẹ́ ń o. ẹ káàárọ̀ o. ẹ ǹlẹ́ ń lé o. káàánú ah. o. àwa ni o. ẹ̀wẹ̀ yìí adìrà pariwo. ẹ̀yin bàbá ọkọ mi ìyá ọkọ mi ẹ mọ owó lẹ ẹ mọ owó lẹ ẹlẹ o. baálé yín ń gọ́. àbúrò yín ò sì wá sí ilé báyìí o. kò sí ilé. bẹ́ẹ̀ ni. tọ́wá rí bo. àwọn rí pàdé àwọn ọ̀dọ́ ni. ọ̀dọ́ bẹ́ẹ̀ ni. ọ̀dọ́ tilẹ̀ yá àbí ti tẹ̀yìn odi. tìlú wa iná ni. ara ẹ̀ náà ni o tó ti tó tó tó ti rí ẹ dákun fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ yẹn ń pọ̀ tó yẹ kó dáre pàdé ọ̀dọ́ tàrẹ́ ń tó ké sí yà wá dánwó ní sinjọ́ máa lọ sọ wọ́n tàn wọ́n tàn tẹ̀ tí ò sojú ẹ̀ dákun ṣé torí kó ṣe fọ̀n pé ń jọ lójú. ẹ mọ bínú ọ̀rọ̀ bí mọ̀rọ̀ bí ní kọ́ yóò. àwọn ọ̀dọ́ ìlú náà ránṣẹ́ pé wọ́n. bọ́dọ̀ ọ̀rú bá ránṣẹ́ pé ṣé kọ̀lẹ́ ti ọkọ̀ sẹ́ni tó yẹ kó pé. tó ń lọ ẹ̀kọ́ máa kọ́ máa lọ sojú ọ̀dọ́ gbogbo oyún jẹ́ yọ àwọn adẹ́bẹ̀ nísìn yóò kó ń gbẹnu mọ̀lẹ́bí sọ ní àbíbáwò. táwọn tata ni là á ké sí ìdí nìyí gbogbo tá a ṣẹ̀fẹ́ sọ lẹ́ni mo fẹ́ kọ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kọ gbọ́ ìtọ́ bá gbé tí ọ̀tún ẹ̀ wọlé má jẹ́ ó gbà tòsí bóde o. bẹ́ẹ̀ni kọ ya jíṣẹ́ fún ẹ ṣàlàyé ohun tá a bá. wo n bá wọ ọ̀pọ̀ n bá wà ní pé tọkọ rẹ bá ti dé kó o wa sọ fún un orí ilẹ̀ ta ní kọ́mọ̀dé mọ́ kọ́mọ̀dé bẹ́ẹ̀ mọ́ o kọ́mọ̀dé bẹ́ẹ̀ mọ́ o tọ́ bá tún dé bẹ́ẹ̀ à wo yóò wọlé láàyè ni. à ọ̀bìnrin ẹ̀ mọ́jú. ẹ fọ ọ̀bìnrin lẹ̀. ọ̀rọ̀bìnrin ọkọ. yóò wọlé láàyè ni. sórí gbogbo ohun tá a sọ yìí àpapọ̀ mọ̀lẹ́bí la sọ. bẹ́ẹ̀ ni. tó bá sọ fún lákọ̀ọ́kọ́ tó sọ fún lẹ́ẹ̀kejì tí wọ́n sọ fún kọ̀kọ̀ tí wọ́n sọ. tí táyì sébè tí yí wa sí poro ọ̀rọ̀ lọ́gbọ̀n o kọ̀gbọ́n ọ̀dẹ́bẹ̀ mọ́ o ọ̀ pé obìnrin lè sọ̀rọ̀ pé yóò wọlé ìwọlé ni ọ̀kan mi wọ́n bò láṣìírí ògún gbọ́ yóò máa jẹra ni yóò máa rìn wìn. ẹ dákun ẹ mú jọ wọlé láàyè á yanjú kínní yìí ni. yóò máa rìn wìn. yóò jẹra ni wí fọ jẹra gan lọ́dà tó bá tó dórí ilẹ̀ yóò jẹra ni ẹja lọ. ẹ dákun ìyá ọkọ mi àbíbò wa ni èwo ni wọlé láàyè ewo ni jẹra ewo ni rin sìn. ìyá ọjà ẹ pẹ̀lú wa ọ̀rọ̀ kan ló fẹ́ fa àríyànjiyàn láàrin èmi àti pẹ̀kun nípa bí ìlú wa ṣe lọ ó yẹ ká ló lórí ọlá sì jìnnì ó ṣiṣẹ́ takuntakun nílùú àwọn ọmọ rẹ̀ èyí ọlá jire èmi sọ pé oyè tọ́ sí pẹ̀kún wá sọ wípé ìyá àkànjì ló tọ́ sí kílẹ̀ náà sí. ó dáa bẹ́ẹ̀ ṣe sọ bàbá ọlá nípẹ̀kún èmi lẹ́yìn rò tẹ́ fi sọ pé àkànjì ló tọ́ sí. ẹ mọ̀ ṣe ohun ìyá ọjà kí kúkú ṣe pé mo rò bákan bákan gbowó lọ́wọ́ ẹnìkan kan o yóò sì sí lẹ́yìn ẹnìkan kan ṣùgbọ́n mo kàn wò pé ìka tó bá tọ́ sí mú làá fi romú ni o tá a bá ti ẹ̀ wo tàkànjì káwo ti pọ́ jákọ̀ bí ọmọ ká má wàá fi àkọ́bí lẹ̀ ká lọ mú ntọ́ tẹ̀lé àbí ntẹ́mi rònú o. bẹ́ẹ̀ ti gbọ́. ọ̀rọ̀ lẹ́gbọ̀n ìyá ọjà kí lè rí sí. eyín ò ní bójú mu o ṣùgbọ́n lérò ọkàn tèmi irú ọlájínre tó jẹ́ àbúrò tó sì ṣe dáadáa nílùú òun lè ní fọwọ́ sí. ó ti dà nígbà tẹ́lẹ̀ kejì sọ pé ọlájínre ni tẹ́lẹ̀ kejì sọ pé ọlájínre ni èmi náà faramọ́ ṣebí kí ìlú sáà ti tuba kó ti tù sẹ́ni kò burú wàhálà ti wà ẹ̀gbọ́n mi wàhálà ti wà ah èmi ẹ̀ mọ̀ bí wọ́n ti bí wọ́n ti bí wọ́n ti ń ṣe lẹ́yìn ni tí wọ́n á fèrè ilẹ̀ tí wọ́n sì náwó mọ́ tí wọ́n sì náwó gan irun ah ẹ dẹ́kun ṣé gbogbo àwọn olóyè ilẹ̀ yìí gbogbo àwọn afọbajẹ ṣé gbogbo wọn ti ń ṣe lọ́tàn ah gbogbo ìmọ̀tán ìmọ̀jọ wọn gbogbo wọn ṣe ń pa lọ́tàn tí wọ́n ń pa lójú lọ́wọ́ mi ni wọ́n ń sọ sí àwọn ọmọ gbogbo ẹ̀ pátá ni mo ti gbọ́ mo ní tó o àwọn olóyè àwọn afọbajẹ wọn sì torí ìjẹkújẹ ìjẹkújẹ wọn ò wá jẹ́ kí fáwọn sọ̀rọ̀ mọ́ wọn kàn wá ń wò pé eléyìí mà ṣe fọ̀n pé yóò lè dúró lórí àga dáadáa ní wọn bá ní àwọn pàwọ́pọ̀ òun ni wọ́n fi wọ́n fi lájire wọ́n fi jẹ oyè abíwà tilẹ̀ yìí wọn á wò pé àbí àbẹ́tì mi ń gbọ̀ngbọ̀ngbọ̀ ni àbí àbí wọn mọ ohun tí wọ́n ń sọ ni ọ̀dà gbogbo yìí yòówù àbúrò mi ó ní hẹn já lọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n wa kó má jẹ́ pé wọ́n ti pa wọ́n ti kún lábẹ́ná làwọn ọmọ kankan àbí báwo wá nítorí mi ọmọ bíi tí tí wọ́n ti ṣerú ẹ̀ o. àmọ́ àjọ bí ó gbé ọ àṣẹ èmi náà ń gbọ́ fínfín mm-hmm. etí mi ò sì di ṣùgbọ́n fẹ̀fẹ̀ tí mò ń gbọ́ mo fẹ́ fi tí kó pàǹtí. ìlú abíwá yìí wọ́n ń dá bẹ́bẹ́ kódà wọn ò yá lẹ́gbàá fà wọ́n sì fọrún ránṣẹ́ ogun torí pé wọ́n pẹ́ lẹ́gbẹ̀ẹ́ ni òjò ọmọ wa lú wa bíwá yìí sórí wa wọn nu ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣọ́ra a gbọ́dọ̀ ṣọ́ra fọ́bọ kọ́bọ ọmọ gbé wa wọ̀gbẹ́ àwa ni ká kọ́kọ́ gbọ́bọ wọ̀gbẹ́. ṣé tèmi yé yín ìlú abíwà wọn ìyá ńlẹ́gbàá fà wọ́n sì ń fọrún ránṣẹ́ ogun ní ọ̀dà ẹ̀gbọ́n ni ọmọ bàbá ní àgùnfọn àtẹrin. ẹ̀yin pẹ̀lú tẹ̀ yín. àgùnfọn àtẹrin. Hmm, yọ̀dà fún ọ wọ́n mọ̀ yànnà náà fún ọ lọ́jọ́ iwájú ọmọ bàbá làgùnfọn àtẹrin sórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ̀yin méjèèjì lẹ́sìn sí òun bílẹ̀ bá ti mọ́ fẹ̀rẹ̀ lóòórọ̀ kùtù ọ̀la ilé lájíire ni kójú ọmọ yín sí ẹ bá ti délé lájíire lóòórọ̀ kùtù ọ̀la ẹ wá fi iṣẹ́ mi jẹ́ ẹ pé ọ̀rọ̀ oyè tí wọ́n fi lọ nílùú àbíwá táwọn afọbajẹ àtàwọn èèkàn ló fi lọ́ọ́ ẹ wí pé mo ní kèétí kan o ẹ pé mo ní láìkó ẹ kiri ẹnìkan gbọ́dọ̀ fáwọ́ rẹ̀ dágbẹ̀dú. bẹ́ẹ̀ni. ìkìlọ̀ rẹ o ẹ gbọ́dọ̀ bájà ẹ gbọ́dọ̀ sọ pín èsì ọ̀rọ̀ tó bá ti wá fọ̀ léè tí mo wí hun ẹ jẹ́ n gbọ́. èsì gidi ni ọ̀fọ̀ o bá a bá ti débẹ̀ láàárọ̀ ọ̀la a sì pé ọlájírẹ́ o oyè tí wọ́n fi lọ́ o kò tí ì tọ́ sí o ẹ̀gbọ́n wa lọ́tọ́ sí nígbà tí èso ọmọ àlè. <laughs> ẹ tó mọ kàn nígbàgbọ́ kan pé èèyàn méjì ní di ọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kan bá di lọ́jà ẹnìkan sì tú yàgbọ́ ẹ̀ka rẹ̀. bájì rè. yín ta lè kẹ fún un ah, èmi náà rà lẹ̀kẹ̀ lọ́wọ́ wọn níbẹ̀ ah. rí pélé èsè tí wọ́n ń tà lórí igbá ọ̀dọ̀ wọn tààfin lélẹ̀ ẹ̀ ṣàkíyèsí ni wọ́n kó ránṣẹ́ sí mi ní àpẹẹrẹ ń tẹ̀ ń bọ̀ nù orí ni hmm. ẹ̀gbọ́n mi orí ni làbá bọ́ àbá fún òsàlẹ̀. ìgbà orí ti sàmì dá tí wọ́n ti tọ́ka sí mi ni wọ́n ti kó ránṣẹ́ ló jẹ́ ń pọ̀ ọrùn kí n tó wá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́. wọ́n lè rí àrí jáwa ni òtí ń wọlé kẹrẹgẹ àwọdéyàn yìí ni àgùrù máa wọ́ kí ni mi ajere kọ́ máa lọ jẹ́ pé bí n ṣe ń rò bẹ́ẹ̀ náà ni. kò tẹ́ ẹ gbọ́ rí bẹ́ẹ̀. ẹ̀wọ̀ ẹ mọ̀ sí mi gbọ́ ṣe rí ọ̀rọ̀ tẹ̀ ń wò yìí ẹ mọ̀ pé orí ní gbe ni tá a dáde owó orí ní gbe ni tá a tẹ̀ pa lẹ̀kẹ́ orí náà ló dá fún nífa ajé tó ní kó fi gbogbo ara ṣòwò èmi wò pé àbárí lọ́yàn mi ló fi ní kí ìlú ó wò pé èmi náà ni mo tọ́ lóye ni mo wá ní wá ṣèyẹ fáwọn àwọn ẹ̀gbọ́n mi gbogbo tọ́sẹ̀ ìbá ti parí náà mo fẹ́ wá sọ fún yín. ìṣẹ́nu yẹn kan yẹn kan àyè máa ti gbà o àyè àgbà jù ẹ dákun ẹ dákun kí ló ń fún wa pé gẹ̀rẹ́ kẹ́sẹ̀kẹ́sẹ̀ kí ló ń sọ lọ́rọ̀ ni ṣé láì kú ẹ̀gẹ̀rẹ̀ ẹnìkan máa fa wọ ẹ̀ṣẹ̀ gbẹ̀dú ni ah ah òun bù kẹ̀yìn òun bù kẹ̀yìn ọ̀pọ̀ ẹ dàgbọ́ wèrè sún wèrè sún tí wèrè bá sún kàǹkiri wèrè ó bu kí tọ́ba tiẹ̀ ní kíní kan ní kọ̀ọ̀kọ̀ tí bá dá kò sí nǹkan fún kọ́ ẹ kó ronú kó ronú lẹ́ẹ̀mejì báwọn olùbọ̀ wá pè ọ́ tọ́ni tó ìwọ lóye tọ́ sí o tí wọ́n pè ọ̀pọ̀ yẹ lóye o torí pé ó ṣe fọ̀n gbè àwa wò pé ah, àbígbà tó ṣe fọ̀n gbè tó ṣe àbàtà ni wọ́n pè á ah, ilẹ̀kẹ́ tẹ̀sí ọ̀tọ́ sí ọlọ́run wọ́n náà wá tẹ́wọ́ gbà lẹ́kùn bá tẹ̀ wá pè ọ́ ọ yẹ kó ó sí wá àbí yóò gùn ó tán rò sẹ́yìn pé àbí yóò gun ó wàá kó wa ó ọ̀rọ̀ ó wàá bá wa ní pẹ̀tọ́ èyí wọ́n sọ fún wọn ní o àṣẹ bí àlá o wọn náà wàá gbà á bọ̀ gẹ̀bẹ́ àǹkẹ́ ìrìn dáàdi ìwé ti fi di dẹ́sẹ̀ fún ṣé o tí wọ́n sọ ni wọ́n tọ́ ni wọ́n ní kọ́tọ́ lánàá ah mọ̀ wo kò lè wọlé gbogbo nítorí kọ́tọ́ la èrè sẹ́sẹ̀ fún nítorí kọ́tọ́ láhùn àwa lọ́n fi ọ̀fẹ́ kéwèé lóòótọ́ ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ ṣe rohùn ẹ̀yin sẹ́ẹ̀ rí ibi tẹ́ ẹ̀ ti ṣe sùúrù mi sẹ́ẹ̀ mọ̀ pé lóye ti tèmi ní tó jẹ́ kí n pàṣàmọ̀ tí mo pa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fún yín ni pé èmi wò pé tí wọ́n bá yányàn sóyè nínú òòlù ifá ni wọ́n ó gbé lulẹ̀ tí ifá bá ti wá tọ́ka ifá ni ó mú ẹni orí yẹ lóyè ní ló jẹ́ kí wọ́n kó lẹ́kẹ̀ ọ̀hún wá tí mo fi gbà á wípé kí n sì bá yín dámọ̀ràn o ọjọ́ tá a bá wúyè o ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí ẹ mọ̀ pé mi ò mọ aláìyá ẹ sì ti ṣe àkàwé tọ́tọ̀ fún mi kí gan lẹ fẹ́ kí n ṣe. Ah, ah. rádà láfẹ́ mi rí tabaníkà máa wá tàwótò títí lè ṣù eré kẹlẹ́ làwà sọ tá a fẹ́ fún. wo yọ̀dà fún ọ sórí tá a fẹ́ gan-an la wá sọ fún ọ sórí ẹ̀gbọ́n wa ẹ̀gbọ́n wa pátápátá ó ń lóye ìtọ́sí o nígbà tí wọn ní èsì ìsọmọ àlè. Ah, ah. mo mọ̀ wípé ìwọ gangan ọ wà lọ bá àwọn ìlúmọ̀yè pé ẹ̀yin ìlúmọ̀yè o oyè tẹ́ fi jẹ tẹ́ ní jẹ yìí o ń ọ̀tọ̀ sí i ẹ̀gbọ́n wa pátápátá o ń lo oyè ìtọ́ sí o àbí kí n tá a fẹ́ nù àtànímọ̀ lọ́balẹ̀ fún ọ. káàtì ìpọ̀ bá dé yòòyè bẹ̀rẹ̀ wa nǹkan mẹ́rin ọ̀padà ńlẹ̀ yorùbá èké ọ̀pẹ̀rú èké òpolè ilẹ̀ dídọ̀ ọ̀pọ̀ rẹ̀ alájọ bí ó sì pààyè kan ah, tó dára. yà á pa ni wọ́n tẹ̀ sọ ọmọ àlè ọmọ ọkọ. ilé ti sọ pé ẹ̀gbọ́n wa ló tọ́ lórí ńlọ dá ìlẹ̀kẹ̀ padà fún àwọn àlùmọ̀ọ́yẹ wípé ẹ̀gbọ́n wa ò lọ́tọ́ sóyè wọ́n sì lè dá padà fún kẹ́yìn náà wà ní mọ́ sí gbáradì báyìí ẹ̀gbọ́n wa ìlú òkú. Ah, ẹ̀gbọ́n mi ẹ sì rò kó ti gbà báwọn ìlú ló kó lọ́wọ́ mi èmi yóò dá padà fún mi. ọdẹ jáwọn ẹ tí ọba ló mọ mi lọ ẹ mọ mi lánàá kó tó dò ní. ọlájì o ti yọ̀ǹda fẹ́ gbọ́n nígbà tí ẹ sọ máa lé <laughs> àbí eh, nígbà tí ẹ sọ máa lé. Eh, ẹ wà ní dúró kankan. Ah, ah, oúnjẹ máa sọ̀rọ̀ àdélé ẹlẹ́wọ̀ ètò. ẹ̀ǹdè sẹ́yìn náà fẹ́ eh, jẹun. ẹ lọ́mọ gbáradì ẹ lọ́mọ gbáradì kẹ́ ẹ mọ gbáradì ẹ sọ fẹ́ gbọ́n wa yí pé kán múra kán máa múra oyè. lójú wa lọ bọ́lẹ̀ kẹ́ni. ṣùgbọ́n òun lẹ ti bá tí mo fi bọ́ fún yín gbà mú ni mo gbọ́ tí mo jẹ yín o dẹ́kun ṣé àwa lọ́wọ́ à ń tàn ní abẹ́lẹ́dẹ́ àwa lọ́ ń tàn. méjèèjì ni ọjà ẹ̀wọ̀ ẹ̀gbọ́n mi ẹ má kọ hàn ẹ má kọ hàn ẹ̀yin ni ẹ wá wò kan tẹ́ bá fi ilẹ̀ fẹ́ tàn bóyá ẹlẹ́dàá yín ni ó dùn fẹ́ tàn ni àbẹ́yìn gangan torí tí àgbàlagbà bá ti jẹ́ ẹni tí ń wá fífún ìdí kókó ní wọn máa ń rí nù tẹ́bẹ̀ mi mọ jẹ́ yín o ṣé ẹ fẹ́ kí n gé ọrùn mi nítorí pé mo bọ́ lẹ̀kẹ́ ni ṣé ẹni dá padà tó lọ fún olùmọye ni. ẹ bá mi. ìbílẹ̀ ọ̀ràn ló fi lẹ̀kẹ́ sí. ẹ ẹ lájínrín ṣé o ti gbọ́ tẹ̀ ẹ́. ẹ wo ẹ má sọ̀tàn kankan torí mo mọ̀ pé alágbà ẹ̀bí ni tẹ́ ẹ bá mẹ́nu létà ní ìsìn mo mọ̀ pé bí rí oṣù wa sínú bẹ́ẹ̀ ṣe ń sin lẹ́ẹ̀mọ̀ fi kàn ẹ má sọ ìtàn o. ẹ jẹ́ mọ̀ wọnú ẹ̀kú lọ ibo wọ́n ń wọ̀ lọ wèrè mú wèrè lóde bàbá mu ti yọ ọmọ ń díjà alẹ́ àbírú ẹbí wo lèmi wá ṣàgbákò rẹ̀ báyìí tèmi là ń tàn ní àbẹ́lẹ́dàá mi ìmọ̀ bí bàbá wa gan ti rí. òjò wa láṣẹ jù orogún ẹbọra orogún ẹbọra orogún ẹbọra òòṣà tí Ṣàngó lè mú eré níbẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ o má bàjẹ́ àwọn olówó ẹbọ lé orogún ẹbọra. bàbá ló ẹbọra. Ah, alágbàro ni wọn sì gbéṣẹ́ fún ẹ ká bá wọn ṣiṣẹ́ ń bì baba ẹ̀yin náà lẹsìn ẹ̀yin baba wa náà lẹsìn máa ń pòwe pé kò sí bímọ alágbà òsì bímọ ní ọkà rẹ. orogba ẹbọra orogba ẹbọra orogba ẹbọra orogba ẹbọra. bọ́yọ̀ bọ́dẹ̀ ẹ parẹ́ pọ̀ ṣe ìjà ń jẹ yín ni wẹ́rẹ́ wọ́n ló gbé sẹ́fún yín tó ní ẹ̀ máa roko hàn ẹ̀. orogba ẹbọra ìran àyàlá yá ẹni wèrè ẹ dẹ́kun bọ́ọ̀bù àti ẹ̀mẹ́rin ṣé o gbọ́ ohun ni ẹ̀ dẹ́kun sí wọ́n lè tẹ́wọ́ wọ́n sì sọ fún ọ tèmi kan sì fẹ́ ti ara mi gbọ́ pé wọ́n ní àwọn wáyà yín ni ó tiẹ̀ kọ́kọ́ bèrè pé talẹ́ńtọ́ ni wọ́n wá o ọwọ́ bọ̀ ọwọ́ lẹ́nu gbàgà ọwọ́ ń sọ pé wèrè wo ni ṣé inú wọ àtàwọn oníṣẹ́ táwọn ni wèrè dẹ́kun ṣé o ti mọ̀ pé wọ́n gẹ́gẹ́ ni wèrè ṣé o mọ̀ pé wọ́n gẹ́gẹ́ ni wèrè. ẹ̀gbọ́n mi ṣé ẹ̀yin lẹ kóyà jẹ àwọn ọmọ yìí. àwọn ọmọ ọlọ́gọ̀ọ́ báwọn ọmọ bá gọ̀ ẹ̀dẹ́kun ọgbọ́n ọgbọ́ pé wọ́n sọ pé ẹnìkan lórí àwọn wá ó tiẹ̀ kọ́kọ́ béèrè tó bá jẹ́ pé wọ́ wọ́ ọ máa bọ̀wọ̀ fún yẹn ọ máa bọ̀wọ̀ fún àgbàlagbà gbogbo èyí yóò wù náà ó ti àpè ta ni o tó ń bá wa dá akọ̀ mẹ́gbàá náà à tó ìmọ̀pá wọn ni o sì ṣíra síbẹ̀ náà ò torí ẹ̀ ṣíra owó àlẹ́fù kọ́kọ́ ọ̀ṣẹ́ ẹ̀yin lẹ́gọ̀ọ́ tẹ́ ẹ bá ti kára bò lórí tàbí kẹ́ kọ́kọ́ bò lórí kó di wàhálà. béèrè bá dẹ òyìnbó rẹ̀ ọ lọ ọmọ bíi a ti jáde wa o sì mọ rúùbì tó gbé wa wọ́n sá èmi ládàá wọn ò ní sá mi mọ̀ ìwọ gan tó pera rẹ lẹ́gbọ̀n mi tọ ọ bá wò ọ bá wò ìjọ náà ọ dán tán. yèrè ló pé nǹkan mi ni. èmi ṣe gbé mi gbé nǹkan mi. ṣé wọn ò fún wọn lé bá jíṣẹ́ fún mi nílé. ǹjẹ́ òun ní pẹ́pẹ́sẹ́ o wọ́n wá da o ti da tọ́ mi ò ní gbà yín ń ṣàjẹmógún. àwa mọ̀lẹ́bí wá da tọ́ lẹ̀. ọ lagidi iná náà ni. iná ló jẹ́ ọkọ lè hun òní gbà kó sì lè bá rẹ tẹ̀lé. èmi wá sọ fún ọ nísìn tàbá ta sọ fún kọ̀kọ̀ ta sọ fún gbagba tọwọ́ akọ̀ tó ní gbọ́ sọ̀rọ̀ pàbùkù ní mẹ́mẹ́ tí ọba sì pé sọ̀rọ̀ gbogbo lè tó ṣe lọ́jọ́ sí tí mo gbójú fò mo fẹ́ bínú kọjá yìí àwọn mọ̀lẹ́bí lórí kì í ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n má jẹ kàn bàjẹ́ síbẹ̀ náà ababẹ́lẹ̀ àṣoògùn kàmọ́ wọn tó jẹ náà sí lọ́tọ́ sáré bẹ̀. àyè mo ti fẹ́ jẹ́. máa fọ tábìlì àgbàlagbà ni mí ọmọ pẹ́gbọ́n ẹni mo jẹ́ ṣé ẹ máa fọwọ́ tẹ̀gbọ́n yẹn láyà. ẹ̀gbọ́n tó bá ti já lábùkù àgbàtọ́ jàjẹ́ ẹ̀wẹ̀ yín ọ̀gbẹ́rù rẹ̀ délé ẹ ti fàgbà yẹn tọrọ oníjẹkújẹ àgbàlagbà olójú kòkòrò mi ló ń jẹkújẹ rògbò fẹ́ máa fọwọ́ bá ọ ìsìndì ah! ah! kò sí ohun tí bọ́ ọjà ẹ̀yin ọmọ ọ̀yà ẹ máa ṣiṣẹ́ lọ. ètò bá dẹ̀ wò nù yín ní gbónígbó báyìí ni wọ́n gbóǹsòkò dírò tán bá dẹ̀ wò wọ́n wọ gbó lọ́ntìyànù ó kúrò wọn wọ́n dẹran gbónú wọ́n dẹ̀ yọ̀ bọ̀ wọ́n máa lọ́mọgi káàkiri. ọmọ wọ gbọdọ àmì ẹgbẹdún ẹgbẹdún ẹjẹ bàbá ẹjẹ bàbá wọ́n bèrè yín lọ́wọ́ mi ìwọ ìwà àjẹkọ ọmọ mi yẹn. lẹkẹni. má sọ̀rọ̀ ẹ díje ìjẹ mi jó di sẹmi jó di tó ń jagun. àná mọ́fọ́ tàbí láyà mọ́. Ah, ah. ìyá bẹ́ẹ̀ di ẹ́. ọ̀nà gbọ́n ẹ̀ ọ̀nà gbọ́n ẹ̀ ọ̀nà gbọ́n ẹ̀ eh. ọ̀nà gbọ́n ẹ̀. sọ mewé tó fi ẹnu ọ má jà wọ́n ẹ ọ lọ kọ́ ọ má jà wọ́n ẹ ọ lọ. ìwọ ìwọ wá eré lọ pẹ́ ni ah. ìmọ̀ bá fa. Eh ìmọ̀ bọ̀ bọ̀ kẹlẹ kẹlẹ yẹ kẹ tọ́bẹ̀ ìmọ̀ bẹ̀ bẹ̀ yín kẹlẹ ìmọ̀ bẹ̀ yẹ tọ́bẹ̀ tọ́bẹ̀ tọ́bẹ̀ ẹyẹ mọ ẹyẹ mọ ẹ wá ṣẹlẹ̀ dà ẹ wá ṣẹlẹ̀ dà. sórí tí mo bá wo wájú báyìí tí mo kúrò ìṣe lọkàn mi máa ń balẹ̀ tí mo bá wẹ̀yìn tí mo rí o tí lọkàn mi ò tutù bí o torí pé mo mọ̀ pé mo ní ọ mo ti lẹ́ni ní mo sọ mo sì mọ̀ pé ìyẹn ò kíkà. àdùfẹ́ ẹni tí ó pẹ́ gan àjàdà kú ó ní opó ń nǹkan fìrí bá a bá rírin àsọpá rírin ilé ọlá lọ wà ẹ̀dẹ̀dẹ̀ ọlá ló dé sí i àga ọlá ló fi jókòó omi ọlá ló sì ń bù mọ́ ló ń bù rẹ̀ má fòyà má sojo mo rí ọ o sì wù mí wo ẹ̀tẹ̀ kó ti lómi ńlẹ̀ kó tó dàsìkò ojó ilé ọba la ti wá ọba ló bíà ọlá ń bẹ lára wa ní sì ń bẹ náà wọn wá wò ó ẹ̀gbọ́n mi lọ́wọ́ lórí lórí àpèrè kò àrè pé wọn a bá tẹ̀ àpèrè wọn a bá fà á fà ní gbogbo ara tá a bá dá ọ̀dà ṣe gbé kábíyèsí ni lédùmarè nìkan náà ni ó béèrè ọgbọ. oyè mi ò àmọ́ ìbéèrè kan wà tí wọ́n ń ṣe mí bákanbákan láti bí ọ lóyún ṣùgbọ́n mo máa ń wò pé ṣé tí n bá bí ọ sọ̀ọ́ mi bí ni. àdìfẹ́ ìbí náà ìfẹ́ kí ra lè bù ìjọ ọ̀fẹ́ bá ti ra lè bù níjọ́ náà nífẹ̀ẹ́ náà mẹ́hẹ́ ogun tó bá ń kọ́ ẹlómìnà béèrè lọ́wọ́ mi. ó ṣe jẹ́ pé ọlájíire tó jẹ́ àbúrò gbogbo yẹn pátápátá ó ní gbogbo ayé ń wárí fún òun náà ló sì lówó jù láàrin gbogbo yẹn kódà ọba tó wà lórí àpèrè kò rí ọ̀wọ̀ tí ọlájíire ń rí lójoojúmọ́ ìyún ni mò ń wò pé orí a máa dìrù bí èmi ló ṣẹlẹ̀ tó yẹ pé gbogbo ìdílé yín rí bó ṣe rí mi. torí ohun tí ń kọ́ ẹ lómi ní mo náà ní ìṣèdílé tiwa náà ní hàhín léyìí tá a sì ń ṣàpérò lélẹ́rí lọ́wọ́lọ́wọ́ báyìí tí mo sì mọ̀ pé <laughs> ẹ̀ láìpẹ́ láàjìnà afẹ́fẹ́ ọ̀fẹ́ àárẹ̀ òwò adìẹ lọ́ọ́ fọkàn balẹ̀ iṣẹ́ tí ń lọ lọ́wọ́ lérí ilé ni ẹnìkan ọ̀lẹ́nìkan jẹ máyé òǹkálùkù ní ọjà ayé tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣọgbọ́n sẹ́yà lọ náà ni o torí láàrin mi àti ẹ ọmọ tí ẹ bá ṣe pé ìdílé ọba tó ti wá àti pé tẹ̀gbọ́n ẹ̀ ti ń bẹ lórí oyè ọmọ. mọ́mọ́ pé kí. ọmọ náà ni ṣé gbogbo ẹnu ní fi sọ̀rọ̀. àdùfẹ́ ẹ ṣe pé mo mọ̀ pé ọlájìnlélọ́ọ̀ bá bá lọ. Mm-mm wọ́n sì mí gbọ́ ìlọlájíire ní ìbá lọ ṣùgbọ́n èmi ìwọ ọ yẹ kó yí ọ. abẹ ya wèrè àbúrò yìí ń jọ burú ni ẹ kí ló dé ṣé láìpẹ́ ìgìrì ẹnì kan máa fọwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú ni ẹ àdúfẹ́ ọmọ tó ń bá wí ṣé mi lọ bá tó kétékété bá wọn ló wá ń wé ló kẹ. àmọ́ ní sùúrù ọ̀sìn rànjú ọ̀sìn rànjú mọ́ mi sẹ́yìn ní sọ tẹnu mi ni wọ́n jẹ́ ń pòfo ló jẹ́ ń wí tẹnu mi dáadáa. wọ́n sọ tẹnu. ẹyin ọmọ. ló wá ń jí ìrọ̀ mi ló ń fẹ́ lomi ìjì ìrọ̀ mi láti ikú mi ẹ dẹ́kun sí obìnrin kan lọ́mú ni wò sí mi ah, ọ̀kẹ́ jù ẹ̀ ń dá aláàmú ó ah, lè sí ni ọ́ èmi ẹ dẹ́kun tí wọ́n ròyìn mi fún ọ ni mo máa ti àgbà mo gba gẹ̀jẹ̀ o ló wà wí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ṣé torí fẹ́ ti máa ní lọ́fẹ̀ẹ́ sọ mi di wèrè wá má bàa mi fa gbogbo ohun tí ò o èmi ẹ ṣe ara rírọ o kọjá kiri o pé o ah, ah. kò ní da fún gbogbo ẹni tẹ́ ń jọ ń kúrò lórí mi tẹ́ ń tọ́ tọ́ fi ọ̀dájìlẹ̀ tó fi wé mi. ọmọ tí ń ranjú kílódé. ọmọ tí ń ranjú ojú ẹ ti ń pọn àmọ́ ọ̀ ń ranjú mọ̀ ranjú mọ́ mi ó tọrọ mo sọ fún ọ ẹsẹ̀ mo parọ́ ni wò mí sí ọ ẹyin ó ah, ti wò pé ìdòdòrì lọ́kùnrin ó pẹ́ bóyá ọbọ̀ kàn. ìwọ ìwọ ìwọ ẹyin. ẹnu ẹ̀ wọ́n àti ta ni. ọmọ para rẹ olówó kan láàrin òtòṣì òtòṣì gbogbo yín ọmọ kù kọ́ kọjú ọ̀nà àbí mi là ń wí àbúrò wọn jọba lé wọn lórí ó ṣe gbogbo ẹ. àjíkàgbòrò lúbúlúbú ọjọ́ rẹ. gbàgbà o. àrí ìka ìka ọ̀dà kọ̀ mẹ́rin iṣẹ́ kan ni mo fẹ́ ni mo fẹ́ gbé fún yín tí ẹ wọ ẹ fọkàn balẹ̀ o <laughs> ẹ mọ̀ pé nígbà míì ìyẹn gbọ́dọ̀ wọ̀ tán wò sí kí kí wọ́n tó sọ̀rọ̀ <laughs> ẹ mọ̀ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ míì gbà míì èyí tó yẹ kọ́ gba náà lé tó yẹ ká sọ náà lé gbà míì ìyẹn lè sọ ń ta bá sì jẹ mọ́ta ìyẹn sọ náà lé <laughs> lóòótọ́ kọ sákòókò iṣẹ́ kan ni mo gbé fún yín èmi sì mọ̀ yín ẹ ẹ fọkàn balẹ̀ èmi mọ̀ yín àwọn èèyàn mọ̀ yín àmì mi mọ̀ yín ẹ mọ̀ pé mi àti yín àríkà máa pàdé ǹdí ayò <laughs> torí bá a ṣe dún yín nísìnyí òrìṣà òkè nìkan òun ló tún ṣe kẹrin wa <laughs> ẹ̀yin àbùkù kan lọ́ta lọ́fẹ́ ta bá mi wọn ò pé ta ni yóò bá mi gbìyànjú náà mi lóòótọ́ kìí ṣe pé mi gangan lọ́kàn ẹ̀gbọ́n mi lọ́kàn máa ò pé iṣẹ́ mọ̀ pé ojú ti ọ̀rẹ́ mi ojú ò tì a jẹ́ pé èèyàn ní olójú tì ní ni máa ò pé ah ń gbẹ̀gbọ́n mi wá sọ̀rọ̀ mi ni àṣẹ màá ní à ah, sẹ́yìn mọ̀ yẹn ni àwa tá a mọ̀ yẹn àbí èmi àti yàtọ̀ ń pàdé ní ìdí ayò. Ah. <laughs> yàtọ̀ sí ìdí ayò gan-an ẹ ẹ mọyì èèyàn tẹ́ ti ní àlọ́bá ẹ mú balẹ̀. ibi ìtìbá nǹkan <laughs> ẹ tàn máa rántí ẹ máa rántí mi létí ohun tí ọ̀yẹ́ kan rán mi létí oh. hmm, ó ti wá dà ṣe rí ẹ̀gbọ́n mi ní àbùkù fẹ́ kàn máa ní àbùkù oníkan torí mi mọ bíbólúbó mo sì mọ ajíkàgbò ajíkàgbò ọmọ òkè mọ̀ bá yọ sí tọ́sà láìsí tẹmọ tẹmọ tẹmọrú tó tọ́ pa. ẹ wo bàbá ẹ já fi gbogbo èèyàn lẹ ẹ mọ wulẹ̀ bó kò lọlé olóró ẹ na kínní bẹ́ẹ̀ ká mọ bí tá à ń lọ. ní àmọ́ fẹ́ nẹ́ ń bẹ́ẹ̀ ṣe mọ ẹyin àbúrò mi lájẹrẹ. ṣé kìí ṣe ẹyin olú ọmọ gbogbo mọ̀lẹ́bí yín. olú ọmọ yín olú ọmọ yín ẹlẹ́gùn ṣé mi ti máa dún wájú yín ṣe lu gidi mi ara ohun tí ò tí ò ní ara ohun tí ò yé inú ṣẹlú olú ọmọ olú ọmọ tẹ́ ń pè nìkan ẹ̀ńlẹ́ wo ránkà dèdè tẹ́ ń gbé fún gẹ lẹ́fí ń kẹsẹ́ ni mọ́ lápá olú ọmọ mi kín ni olú ẹ̀rọ tẹ́ bá mọ̀ pìlẹ̀ tẹ́ bá mọ̀ pìlẹ̀ rẹ ni ẹ̀ní máa sọ pé olú ọmọ lẹ́nìkan ah ẹ̀wọ̀ àti lọ àti bọ̀ ojú mi ti là mo ti rìn ẹ jẹ́ sọ kí n kà fún yín mo ti ṣèwádìí ẹ lọ́tún lọ́sìn ṣẹ́ni bí akára mọ́ ah nǹkan ti ṣèlú yìí o tí ẹ mọ̀ pé ọmọ mọ̀lẹ́bí mi ní èsì lè rí ìtì ṣẹ́rí ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún ní ìṣọ̀ṣẹ́ fún mi. mẹ́ẹ̀ẹ́dógún. ìyẹn mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n fi ṣọṣẹ́ fún tẹ bá wá dé inú oko rẹ ẹ rí i pé fún bá ra ṣiṣẹ́ díẹ̀ báyìí oko ti lọ yàrá kókó ti lọ àṣé gbogbo àwọn òkú tí ń kú náà lù yìí àṣé àwọn ni wọ́n lọ ń dìdàkọ ni wọ́n ń roko ẹ rí i pé àbí ṣọlá ọlálàgbà ṣe tómi kò ní tómi yóò ti ṣiṣẹ́ lọ rẹ́rẹ́rẹ́ kókó ti yọ sọ̀ndọ̀ àti gbà wo òkú ti ń kú nínú ọ̀dún náà ṣe gbogbo ẹgbẹ́ wọn ṣe olúwàmọ́ o olúwàmọ́ o ṣe bí ẹ bá ti ń dọ̀bálẹ̀ fún tẹ̀ ṣe báyìí fún un ti ń lo kádàrá yín pọ̀ tẹ bá kì í sinmi ẹ rí i pé máa lejú pọ̀ èmi ti tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ torí ìfẹ́ kó lo kádàrá mi tọrọ mi ẹnìkan ò lè jáyé tèmi máyé èmi fi sọmọ gbogbo kìnìún ni mo wá fẹ́ dópin ẹ̀ torí pé màkàmàkà lóye tíyẹn bá fojú gẹ̀yìngẹ̀yìn wo ṣe mọ̀ pé <laughs> yọ kó sì ẹ̀ tó kan rú wa yóò ti kan gbogbo mọ̀lẹ́bí yín. èmi ti yọra mi èmi èmi dira ni gbogbo ara kìkì ogun èmi máa fẹ́ ṣe kí n bá ní kí n fọwọ́ ara mi kí n fi ṣiṣẹ́ náà kò ní í dà ń mi ní níkà ń mi lájẹ èmi máa fẹ́ kẹ́ ẹ bá mi ṣiṣẹ́ náà ṣe gbọ́ ẹ wàá mú un tájìnrì àtìyàwó ẹ àtà mọ̀lẹ́bí ẹ ẹ wo mo fẹ́ kẹ́ bá mi kẹ́ bá mi mú wọn lẹ̀ ẹ bá mi mú wọn lẹ̀. Hmm, tí mo fẹ́ kẹ́ bá mi ṣe ẹ bá pàdé lájẹ́ lọ́nìí oko ẹ pa bẹ́ẹ̀ bá nínú ẹ wo ẹ fín pa ẹ fi fi fín pa tí mo fẹ́ kẹ́ ṣe ni kí kẹ́ wá máa gbọ́ pé oró ó ti ṣẹlẹ̀ ó kẹ́mi náà gbé irú àjálù wo lè yí o. bàbá ẹ̀yin náà tún máa sunkún ni. Ah, ṣé wàá ní sọkún ah, ẹ̀jẹ̀ ni ọmọ ìyá ni. ẹ̀yin tó yẹ kẹ́ ẹ bọ́ sí kọ̀rọ̀ yàrá kẹ́ ẹ máa rẹ́rìn-ín pé ọ̀tá yín ti lọ o. yóò sì jẹ́ kọ̀rọ̀ yín kọ́kọ́ ṣe tójú ayé náà tí wọ́n fi mọ̀ pọ́kà mi lára kódà kẹ́ ń bọ́ sọ́lẹ̀ tí ń para mi jẹ́ pátápátá ni. Ah, ìka mọ̀ lè yan o èèyàn mọ̀ níka o ẹ̀yin tẹ́ ẹ ṣe nǹkan lẹ́tọ̀ọ́ bọ́ kọ́rọ̀ yàrá mọ̀ sunkún. iṣẹ́ tí mo rẹ ni iṣẹ́ tá kọ̀ ni kọ́ jẹ́ iṣẹ́ tí mo rẹ ni kọ́ jẹ́ lọ́rọ̀ mi yé kò jẹ́ kó jẹ́. tó bá wá jẹ́yàn ni <laughs> iṣẹ́ ti di ṣíṣe báà sábà sówó wà nílẹ̀ ṣé wọ́n ní ọjọ́ ọ tún béèrè pé sówó wà nílẹ̀ sọ́ọ̀mọ̀ wọn ni wọ́n fún ajú ta fẹ́ gbà lọ. gbogbo lọ mọ ní pété erin kọ tó bá jẹ́ pówó òun ń wá. bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ó ti wá yábà ẹ jẹ́ kájọ máa lọ ká yálé wọn báwọn kẹ́yìn ló tẹ̀lé adé bẹ́ẹ̀. ẹ̀yà kò tó lọ rẹ mọ iṣẹ́ fàyàtì ibi torí pẹ̀lẹ́ dáṣe náà ṣé ni máa dé bẹ́ẹ̀ ni àní ah, ah. ẹ gbọ́ kẹkẹ lọ kí n kẹ gbọ́ pé oró àti mo kẹ kí n jájètè lọmọ bàbá àjẹká burú lúbúlúbú ojú ọlọ. ọmọ àdánù mọlọmọ làárín ẹsẹ inú wọn sì ń dùn ìwádìí kò ṣẹlẹ̀ báyìí kí n wá pé ó ṣẹlẹ̀ o irú kí wá pé irú kí lè yí o àjálù wọn lè yí o kiri ibo ni kò sí òun ẹ máa lórí pé òun lóògùn bàbá lóògùn wọn gbé àwọn agbẹ nípa aláì wọn fọn ọlọfọn ọlọni awolọni ìlókè èmi náà wàá bẹ̀rẹ̀ ayé mi jẹ ìlẹ̀kẹ̀ mẹ́jọ ni màá kọrùn ní màá ṣe báyìí olóyè o ara mi ò tiẹ̀ yàtọ̀ ọ̀fọ̀n tó gùn yín gan títọ́nà tọ́nà yìí ọ̀fọ̀n òdì wọn a máa jayé ọlọ́ba káàkiri ó Jùmọ̀kẹ́. ọ̀la Jùmọ̀kẹ́. ọ̀la Jùmọ̀kẹ́. lọ́rùn mo dé torótoró mo dé tìjàtìjà ikú oró lọ́tún ikú oró lọ́sì látòní lọ eku ò ké pé eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ ọmọ ènìyàn ní fọhùn bí ọmọ ènìyàn afẹ́fẹ́ <laughs> ayé o ó yá gbé mi rìnrìn àjò. Audio Jungle. sọ náà. kábíyèsí ah. mo sì tẹ̀lé yín ẹlẹ́yìn tí finú hàn mí tán ah. àsọ̀rọ̀ kù. ìgbà ah. ìmọ̀ ni. ìgbà ìmọ̀ kí ni sáà kú láàrin ìlú ni sáà náà kú láàrin ìlú ni. Eh, ìfátòkun àbíyèsí eh, o. ó bá ń ronú eh, wo ẹbọ àtètùtù tó bá yẹ ni ọba ń béèrè gbogbo tó bá gbà ìwọ ṣe é. ẹ ẹ ìwọ ẹ̀yin olóyè ẹ má jẹ́ àgbà ọ̀rọ̀ ibi ẹ ń gbàgbà ọtí ó ti yé yín bọ́rọ̀ bá rí báyìí á wá nǹkan tí ó fi dẹ̀rọ̀ ni ṣé ẹ rí ifá ìtọ́ ìmọ̀ ń lẹ̀ yìí ntìlú ó fi tùbà tí ó fi tùsẹ́ ni pé á gbé ẹbọ kàǹkà tí kagúláyà ẹ bẹ́ẹ̀ ni tá a bá ṣẹbọ ìtàn tá a gbé débi tó yẹ ká gbé kalẹ̀ sí tí gúnugún ayé bá rọ̀ wá táwọn àkàlàmàgòdì ọ̀run tó wọ́n rọ̀ wá ẹ wo ìgbà náà ni gbogbo ọ̀rọ̀ lásìgbò tí ń ṣẹlẹ̀ nínú ìlú ìgbà náà ni ó tó rokun gbàgbé. ẹ fàdókun ṣeun <laughs> wo orí adé ó gbè ọ́ ìlú ó gbè ọ́ ìlú ó ṣe gbogbo ètùtù tó bá yẹ o. ọ̀rọ̀ ìlú ó ṣe ètùtù kọ́. kábíyèsí ìlú ó sì lẹ̀ kan sọ ẹ ẹ n tó yẹ kẹ́ ẹ kọ́kọ́ béèrè kọ́lẹ́ ń béèrè ẹ Ifá. ta ni ó gbé ètùtù kàǹkà tí kaago láyà ń. ta ni ó gbé. tún fọkàn ẹ balẹ̀ sórí nípa ẹni tí ó gbé tuntun ìwọ kọ́ fìyàn lẹ̀ ẹ̀yin ẹ jẹ́ kí ìlú ó tiẹ̀ pèsè ètùtù ọ̀nà ìgbà náà látò mọ̀ ibi tá a lọ ìwọ fẹ́ ẹni tí ó gbé lẹ̀. ẹ ẹ ìbá tó kun ìlú òru bọ ìlú ìlú ó ṣètùtù nígbà tó ti lé dùdù ọ̀tún. ọ̀tún ètò orí ọlọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún un ó ní mi fún ọ lójú ńgbà mo fẹ́ dìde. bẹ́ẹ̀ mo rí pé òṣèjú òṣèjú ọmọ ọmọ ojúlé mi náà. lọ́dà fún ọ̀tún mo rí pé wọ́n lọ súnmọ́ kábíyèsí dáadáa. mo súnmọ́ o. ọlọ́rọ̀ pàtàkì kan tí mo fẹ́ sọ fún ọ ìwọ wo mọ̀jẹ̀ ń tán o kò sí nǹkan tá a lè ṣe kò sọ́nà tá a lè gbígbà ọba yóò kú o bẹ́ẹ̀ ni kí ló dé. ọ̀rọ̀ méjì mo fẹ́ kó o ṣàtúnṣe ẹ̀ àkọ́kọ́ ọba yín àbọ̀bà gbogbo wa. ọ̀dà ọba wa. E, e, ìkejì ni pé kò bá tẹ́ mi lọ́rùn kó sọ pé ọba wàjà ju pé ọba òkun la. wọ́n wà dáa pé ọ̀rọ̀ ni ọba wàjà o ọba wọ káàlẹ̀ o ikú náà ni kú jẹ́ ah, wàá máa gbọ́ ọ̀tún má ṣe òde ayé nígbé àìṣe òdòdì ọ̀run bẹ́ẹ̀ ni èèyàn kò lè wúrú wà kábíyèsí wù bó ṣe bàlújẹ́ tó kọ́ wa lọ so tutù tí mo sọ fún yín ṣe ẹbọ kàǹkà tí mo lẹ́gbẹ̀ẹ́ kábíyèsí gangan ni ètùtù ọ̀hún ẹ ni oní òfin rẹ̀ di. Ah, ẹ tó da fẹ́ràn láfikún. ẹ mọ̀jẹ̀ ń tán kò sí nǹkan kan ju pé fúnra ọba náà ni ó fi rẹ̀ ṣètùtù fúlù ìnílù yóò tó túbà tí ó tó tú sẹ́wọ̀n. torí pé ìjọ tí eégún dalẹ̀ aṣọ́ká lórí eégún ìjọ tí èkòló tó ń dalẹ̀ ó sùn sókè pẹ̀ sórí ìjọ tí ajá dalẹ̀ ògún òun náà ni wọ́n bẹ́ síbi ògún wo kò sàtúnṣe bẹ́ẹ̀ ni ọbọ̀ wàjà ọmọ wájà ló tọ̀ bẹ́ẹ̀ ni oògùn òdì fún. tí mo ní sọ fún ọ náà nù. wá gbọ́ ọ̀rọ̀ àárẹ̀ mi rẹ ló wà o àìbá wa mọ̀ tó bá gbọ́n bì kankan bá tó wájà èmi kọ́ mo sọ. tí sọ tiẹ̀ tiẹ̀ kọ́ ni ìṣòro tèmi mo fẹ́ kó o fi sínú kó o lè mọ̀ torí wọ́n ní aṣọ tó kàngò ségún òun náà pè ń jẹ́ pé ìwọ ló súnmọ́ bá. bẹ́ẹ̀ súnmọ́ máa látìgbà tó ti sọ ọ̀rọ̀ tí ìgbọ̀rí bó ti kú ọ̀lọ́dọ̀ rẹ̀ tipẹ́tipẹ́. ní lẹ́nu ìsìn náà ọ̀tún ajagajigi. oògùn yóò dà fún ọ. àṣẹ o àwo lọ. àwo ah. lọ. ìdílé wo wá ní àkàtọ́ bàbá wa jà báyìí o. olódùmarè ṣètò àyànmọ́ ọba mi òkè òfìdí ẹ̀hẹ́ nìkan kan àbámọ̀dí kádàrá nílé ayé kedere ló kárí tí ń ṣe ni kòrún ni kòrún ni ń dòye ká ni. láàfin mi ni ńlàmọ̀ ó ti fò sánlẹ̀ ló kú ìlú òròjú ìlú ọ̀ráyè òfin ni mo wà tí wọ́n wá túfọ̀ àwọn ọmọ àtinúkẹ́ méjèèjì fún mi. ah ah pásá òfúra pásá jáná àjà òfúra àjà jè bólé ọba fúra olè oko mọ́mọ́ bí wọ́n ṣe ṣètò ara mi bẹ́lẹ́rù ọba mẹ́rù mọ́ kó tẹ́rù ara rẹ̀ pa àléèyàn ọ̀dà ẹlẹ́nu ẹ̀gùn kí wọ́n wò mọ́lá. ọmọ ènìyàn ṣe àwòrèrè látòní lọ ìlú àbíwá ọmọ àrójú ọmọ àráyè ọkọ ọmọ akébí eku ẹyẹ ọmọ akébí ẹyẹ ọmọ ènìyàn ọmọ àfọǹgẹ ọmọ ènìyàn <laughs> Fọlájọmí fẹ́ lọ sinmi ẹbọ yín ti gbà ètùtù yín ti gbà ó dìgbà o.